ọgbọ̀npa ẹ̀ṣẹ́ wọ́n ní ẹ̀dàkùn ló jẹ́ bó ti jẹ́ pé àwọn èèyàn ti mọ́ra àbí kàtẹ̀ ní àwọn èèyàn ti ń lọ pẹ̀lú ọwọ́ iṣẹ́ hajj tí àwọn èèyàn ti lọ́wọ́ fún àǹbẹ̀lọ́ kọ́mọ́ṣà gbà fún kálukú wọn ní ìgbàdá wọ́n ní ẹ̀dàkùn ń bẹnu àwọn tí ń lọ tó jẹ́ pé owó haram ní ẹlòmíì ló ti sanwó ló wọn lè dápẹ́ bá wọn sọ̀rọ̀ ráńpẹ́ nípa àwọn owó ìtìkú lẹ́yìn ìjọpọ̀ ọ̀páyọ̀. gẹ́gẹ́ bí àkíyèsí fún àwọn alálàájì wa àbẹ̀olúwa kọ́mọ́sá gba iṣẹ́ ìjọsìn ńláńlá yìí lọ́wọ́ àwọn alálàájì kó sì bá wa ṣọ́ wọn lọ kó ṣọ́ wọn bọ̀ kó bá wa fún wọn ṣe kó gẹ̀rẹ́ bẹ́ẹ̀ bá ṣe mà pé iṣẹ́ ìbádà ńláńlá òun náà ní hajj orígun kan nínú orígun islam ni ó wá ní àwọn májẹ̀mú ó sì ní àwọn ètò dè nínú ẹ̀ òun náà ní azad kéèyàn palẹ̀ mọ́dé èyí bẹ̀bẹ̀ bí ẹ̀rọ kùn ẹ̀sánú. wọ́n ẹ̀sẹ̀ rú àjì ní ó kówó tí ń jẹ lọ́hùn kọ́ sanwó dọ̀hùn máa ní à ìwọ́n ti gbìyànjú kọ́ bára eléyìí ọ̀lẹ́tọ̀ àbí kò dé kọ́fẹ́ lọ náà kọ́ wa à bó lòun ó ṣe ó tún wọn kan wọn mọ̀ ní tó seven million dálẹ̀ ọ̀wá ní one million àbí five hundred thousand tó fi jẹun lọ́hùn nǹkan ṣe ọ́ wọn ò ní dáhùn lóhùn ọwọ́ àrò bẹ́ẹ̀ wọ́n ní àwọn tún náà ti rí yẹn wọ́n yà lọ báńkì wọ́n lọ ya òrì báyìí gbogbo ẹni tó bá ṣerú eléyìí ó ti ń fi iṣẹ́ ìbádà rẹ̀ ó ti fi ń ráre o torí wípé inna Allaha tayyibun la yaqbalu illa tayyiba ọba Allah ọba mímọ́ ni kò sì nígbà lọ́wọ́ ẹ̀dá àfi nǹkan mímọ́ iṣẹ́ hajj bẹ́ẹ̀ ṣe sọ iṣẹ́ tó nídìí ó ní bùkátà sí kéèyàn ó tó kó tó tán lẹ́yìn àánú tọ̀ ọlọ́run ọba ní watazawwadu ẹ palẹ̀ má dé fa inna khayra zadi at-taqwa nínú palẹ̀ má òun náà ní kéèyàn kó tọ́jú ní tí ó jẹ nígbà míì ó ṣeé kéèyàn ti rí owó tí ó fi gun nǹkan gun lọ ṣùgbọ́n káwọn pé ó ṣeé kóun láwọn bùkátà kan ọwọ́ ayáwó nígbà tí ń lọ ṣùgbọ́n fọkànbalẹ̀ tó bí ìzìnì là kọ́lẹ̀ lómi bẹ yóò ní ọjà ń bẹ tí wọ́n mójútó nílé bísínẹ́sì òun wọ́n mọ̀ fọ́lù àwọn tí ń bá òun dó ṣọ́ọ̀bù tó bá ti ń wọlé wọ́n mọ̀ tẹ́ǹgì owó tó ń jẹ irú ẹni bẹ́ẹ̀ irú ilé yóò ṣe nǹkan kan àwọn gbèsè díẹ̀díẹ̀ tí ò ní kópa lára tí ò ní jìn lẹ́mìí sòtìyé eléyìí ò ṣe kankan gẹ́gẹ́ bí wọn tó ti sanwó hajj tó wáyà bíi five hundred thousand three hundred thousand pé à ah, òun wo owó ọwọ́ òun yìí òun ò sì tí ì máa jó ṣe kúrẹ́ lómi ò tán yóò kàn rí pé a ah, ọ̀tọ̀ ni tó ń bọ́jẹ̀tì ọ̀tọ̀ ni gbójú bí ìṣe rí o. ẹ̀wò ọ̀rẹ́ máa ń wá yéṣù pèlè máa ń sẹ́ǹdì báyìí báyìí kíní yìí owó tá à ná bí sí a o náírà ríálì kan bí ó 400 naira ní nàìjíríà ni o bọ́ọ̀bà ṣe kún ẹ̀rí ẹlòmíràn ndị sí ni oúnjẹ ọ̀sán tá jẹ nísìnyí ọmọ yìí jẹ́ ní owó rẹ̀gẹ̀dẹ̀ ní ọmọ sí oúnjẹ dé ojú wọ́n mọ̀ pé kọ́rẹ́ǹsì ìlú sì yàtọ̀ sí ìlú yọ̀wá ni ẹ̀láṣẹ bá ń wówó ọlọ́run àmọ̀ irú eléyìí ó ṣe kankan àwọn díẹ̀ díẹ̀ báyìí àmọ́ kí abẹ́ni tó ṣe pé nípìnlẹ̀ owó haram gangan òun lọ bá lọ à ètò súnmọ́ ni pé iṣẹ́ dọ̀tí iṣẹ́ dọ̀tí kí wọ́n lóun fẹ́ fi gba wọn yorùbá ní èèyàn ó fi kìnnì kan gba ẹ wọn ni ó fi èrú gba ìbùkún má fi èrú má fi gba ìbùkún torí pé oore tí ń bẹ níbi iṣẹ́ hajj kì í ṣe oore kékeré anabi ni wal hajjul ájì tí yẹn bá ṣe tó jẹ́ ájì tó máa ń kanga kúrò níbi gbogbo pálapàla ó ṣe bá nàbì tẹ̀ ní ó ṣe ó sì mára kúrò nínú gbogbo àwọn tó lè kó bá ṣe hajj rẹ̀ gẹ́gẹ́ bí owó haram ìrìn haram iṣẹ́ haram ànábì ní laysa lahu jazaa kò sí tó tó lẹ́sàn tọ́nà lè fi san illa al-janna àfojìjì àjànà Allahu akbar anabi sì ní man ata hazal bayt ẹnikẹ́ni tó bá wá sílé yìí ó sì rí fàṣí kaaba falam yarfus kò wá síwà o kò wúwa kíwà walam yafsuq kò wọ dáhàn kò já kò dá wà lálẹ́ kò síwà o kò wúwa alágbàǹgbèdè ìrìn àjò rẹ̀ mọ́ anábì ní rọjà kàyọ́mì waladatu ummu yóò darí padà sílé bí ẹni pé ìyá rẹ̀ ṣẹ̀ṣẹ̀ bí ni tí ò ní lẹ́ṣẹ̀ lọ́rùn gbogbo orí wọn yìí tí ń bí iṣẹ́ hajj náà ni pé mú lọ nǹkan eléyìí òun ni àkíyèsí gbogbo ẹrú tí ọba Allah tó bá kádàrà ìpè kò ṣe hajj gẹ́gẹ́ bí àkéèsì iṣẹ́ hajj kìí ṣe fáàrí kìí ṣe kárí mi kìí ṣe nǹkan tí èèyàn máa fi ń yọ̀yàn gbogbo eléyìí ní ìṣẹ̀lẹ̀ lómi òde yóò máa fi yọ ẹlòmíì pèà èmi lọ òrí bìkan lọ látijọ́ yìí àjọṣe kìnínní náà ni èmi ti èmi tó àwọn èèyàn ka iṣẹ́ ìjọsìn ńláńlá kún fáàrí pé à kí ló kù láyé táwọn èèyàn ṣe tí ń ṣe mo ti kọ́lé mo ó tún ti garafa ẹ̀rí ètò wọn ẹ̀dùn bí ẹni pé iṣẹ́ fáàrí ni báwọn èèyàn ṣe sọ dìnnà wọ́n ti sọ wọn ò mọ wọn ò gbàgbọ́ iye pẹ́sìn olúwa ni lóòótọ́ iṣẹ́ hajj iṣẹ́ tí ó ní bùkátà sí àlàáfíà àti dúkìá ni kí wọ́n ṣe fáàrí àìmọye ẹni tí ò ní lọ́wọ́ wàláhì tó sì gàràfà pẹ̀lú àánú ọlọ́run nígbà tó lọ́n kádà ara rẹ̀ mọ́ àwọn kan kàn sanwó ẹ̀ àbí ká ké sí i àìmọye tó sì nírẹ̀ gẹ̀dẹ̀ ńlọ ńlọ kọ ẹ̀mí ló kí ẹ ń bẹ̀ tamara létí òní káì ọ́fíìsì òféèfé rẹ̀ wọ́n bá wọ ẹ̀jẹ̀ kan tó dé ti ń ṣe ẹlòmíì àìmọye irú wọn bẹ́ẹ̀ wọ́n bá lè ṣẹ́jẹ́ mú lọ́wọ́ òun ìjọ kan gan òun ò lè fi fẹ́lẹ̀ ó ti gbà tó wọn bá rí àní fọkàn tán yóò sì mọ wá postpone postpone so àìmọye bẹ́ẹ̀ ti iṣẹ́ hajj òye ń jẹ́ rẹ̀ tí ó sì fi bọ́ ọmọ lọ́wọ́ tí tí ó fi lọ́ bọ́ lọ́wọ́ bá bẹ́ẹ̀ kí lọ́ fẹ́ wí iléeṣẹ́ tí ń dì mọ́ yìí bí òun ò fi iléeṣẹ́ lẹ̀ iléeṣẹ́ lè fi lẹ̀ ń jọ kan Allahu akbar bí ká lọ. òun ni pé iṣẹ́ hajj iṣẹ́ kọ́dà bí yẹn tí bọ́lọ̀wọ̀ ìkádàrà àbí yẹn wo bó ṣe mọ èmi ájì bẹ́ẹ̀ nìyẹn lérò bẹ́ẹ̀ ṣùgbọ́n tànù ọlọ́run bá bá dé ọláì ó dé ni kọ́dà mọ́sá síjú àánú rẹ̀ wẹ̀ nìkan kan wa kó ṣe nírọ̀rùn fún wa gbogbo alálàájì ọlọ́ba wa wọn lọ kó wọn kó sì ṣe hajj wọn ní mímọ́ gbogbo àwọn tí ba iṣẹ́ jẹ́ ń